tọ́ nínú àwọn nǹkan tí ó tún ṣẹlẹ̀ ní gbangba ìgbé àmà tá a gbọdọ̀ nígbà tó sì. òun ni àkọlé kan tá a pè ní alihawu kí ló pé alihawu àkọlé kan tá pè ní kíni. intanpe ní haud òun ní àbàtà omi kí mo pè é àbàtà omi àbàtà omi yìí ọlọ́run ọba ṣe fáwọn ànábì kọ̀ọ̀kan kí mo pè é àwọn ànábì kọ̀ọ̀kan lọ́ọ̀ ṣe mú àbàtà omi yìí ní gbangba àdìkè ámọ̀n gbogbo ànábì kọ̀ọ̀kan ni ó ní tiẹ̀ táwọn àjọ wọn tó ṣe kí ni tí wọ́n mú nú ẹ̀. àbàtà òwe yìí náà a gbọ́dọ̀ nígbàgbọ́ sí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí kí làwọn ẹ̀dùn wa sọ fún àbàtà yẹn. الحافظ المعروف لمحمد èyí tó sọ fáwọn èèyàn wà á mu nínú ẹ̀ ta nàgbà muhammed sọ̀rọ̀ láàrin òsàlà àwọn ìjọ ànábì wà mú bẹ́ẹ̀ àwọn ìjọ ànábì sánà òmùnú áwùjọ tànábì wò ṣe mú sánà òmùnú tànábì wò ṣe é ṣe mú ẹ ṣe ìbùrọ̀yìn òmùnú tànábì wò àwọn ọmọlẹ́yìn ànábì náà ṣe dé ànábì wà fẹ́ ròyìn áwùjọ ni ọbẹ̀ ká mọ bó tó tá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí bá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ pé àbàtà omi yẹn wà bẹ́ẹ̀ náà la sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo tí ó ṣẹlẹ̀ lórí ẹ̀ kọ́dà a rí mú àwọn olùmọ̀ pé tí wọ́n sọ fún wa pé àbàtà yóò ṣẹlẹ̀ síwájú ìṣòro ìyẹn ni pé àwọn èèyàn ti mú mi síwájú kó tó ṣe fẹ́ mi kó tó ṣe sí ló ṣẹlẹ̀. bóòlù omi yẹn ṣe rí bóun ni ó sì tó kí làwọn ìròyìn ti ń bẹ láàrin tó ìjẹ́ gbogbo fúnra ní ká gba àwọn nǹkan yẹn gbọ́ nínú táàgì onílẹ̀ sínú ìgbàgbọ́ wa tó ṣe pé ẹnì kankan ò ní nǹkan kan bó ṣe lè wò kí nǹkan yìí ó tó láyé kò ní gbà kó nu ẹ̀mí wa òun ni ká ànábì ní àbàtà kan àbàtà omi ká sì gbàgbé bí gbogbo òròyìn tá à ní ìdìbò sọ nípa rẹ̀ tẹ́ ẹ̀ lọ sí. tá a bá wá àwọn kẹta bá dé lónìí tí wọ́n ní abata owó ní ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ iná bá wàá gbọ́ ọlábàtà kan bẹ́ẹ̀ àwọn ò gbà o torí pé àtìgbà pé nù ìgbàgbọ́ wa torí pé orin bẹ̀ bẹ́ẹ̀ nínú àyè sàrànlẹ̀ kí làwọn ẹni sọ lóye. máa wo aṣáàtúbà yàtọ̀ ní alábà. àníbi ní àbàtà yìí olómi rẹ̀ ìròyìn àkọ́kọ́ nù olómi rẹ̀ aṣáàtúbà yàtọ̀ ní alábà. olómi rẹ̀ máa funfun gẹ́ẹ́ ju wàrà lọ ju kí mo pè lọ àwọn kan ọmọ tó ń pè wàrà àwọn ọmọ àwọn èkó ọ̀dà ju míìkì lọ wọ́n ọmọ tó ń pè míìkì míìkì mọ wáìtì àlókè wáìtì omi yẹn máa fúfú ju kí ni lọ ju míìkì lọ anábìlọ sọ bẹ́ẹ̀ sọlọ wàhálù àlùkò sọlọ ìròyìn àkọ́kọ́ nù tọ́gbọ̀ nù máa omi wà á yà nínú ìlànà bí yẹn bá tún wá fèsì omi yìí tó fi sẹ́nu tó tèsì rẹ̀ omi yìí ó tún dùn sọ́ọ̀bù kómi táwọn ọmọ láyé náà máa ń dùn ayé ọ̀dọ́ àmọ́ tèsì omi ayé ó níbi tọ́ wọn anábìyí ní tèsì omi àbàtà yìí àbàtà lómi tó dára ogún sẹ́gbọ́n báyìí omi tó gbé omi tó kójọ síbì kan. Ìrẹ́nu mi ò mọ̀ dájú lábàtà ní látara náà omi tó kójọ síbi kan omi yìí nì tẹ́sì rẹ̀ ó tún máa dùn ju oyin lọ ó máa dùn ju oyin lọ ààrẹ nìkan tí oyin òkè ń dùn lẹ́nu rẹ̀ nínú wa nǹkan mi wọ̀ ọ̀nà oyin ọ̀bá máa dùn lẹ́nu rẹ̀ nǹkan mi lè wọ̀ ọ̀nà akata yìí ó dùn ju kí ni lọ. àbírin mọ́tò àbírin bàálù. ìyẹn tá a lè fi sòdiwọ̀n rẹ̀ náà ni ìtọ́gbajúmọ̀ láyé àná ni ìrìn ẹsẹ̀ ràǹkúnmí tí ràǹkúnmí ó rìn fóṣù kan wọ́n náà sì mọ̀ pé ràǹkúnmí a máa ṣe kí ni a máa sáré dáadáa ju ẹ̀sìn lọ àwọn ẹgbẹ́ ni nínú ọ̀nà kúrò àtẹ̀sẹ̀ ìwúlò lè sáré jù nínú màá tiẹ̀ àti ìwé tiẹ̀ ìmúlẹ̀sìn lọ́dọ̀ àwọn olùmọ̀gidi tí wọ́n sì ti bára fún àti ẹ̀sìnṣe nínú ogbó nínú dẹ́sà wọ́n rí pé a. Ah, ewúro máa sáré èso ni ajá ń bọ̀ lẹ́yìn. wọ́n ní pé ìdí ń bẹ̀lẹ́ ní ẹ̀yìn ẹ̀fà ojú kíni lọ òun ni wọ́n fi ń pera fún mi ní pé sẹ̀fínà tó sọ àrà kí wọ́n pè é. sẹ̀fínà tó sọ wọ́n fún mi náà pè bẹ́ẹ̀ ìyẹn ni pé ọkọ̀ ojú omi dẹ́sà ọkọ̀ ọjọ́ gẹ́gẹ́ ni mọ́tò dẹ́sàtì ni kí ọmọ ń lò lérí pápá ẹsìn ọ̀lẹ́mì. ìrìn àjò tí ràǹkúmí máa rìn tòun tí bó ṣe máa ń sáré tó yìí ìrìn àjò tí ó rìn láàrin oṣù kan ṣẹ́kó ti máa gùn gan ó ti máa pọ̀ bí sáàsì yẹn máa ní kan gan bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ìrìn àjò yẹn òun ni gúngùn àbàkà nàbíwá muhammad ajẹ́pọ̀ àmì tira wa fífẹ́ rẹ̀ náà rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ àfẹ́ rẹ̀ sọ pé àbàtà yìí ni bóyá ṣéèkù rẹ̀ abẹ́rẹ́ lọ bí bákan náà bákan náà tiẹ̀ ní bá nàbí yìí sọ ẹ̀mí tira ẹ̀mí tẹ́gẹ́ nìkan. gbogbo gbígbà ànábì sì pọ̀ tó ìjọ ànábì ni ó sì pọ̀ jù láti jẹ̀ náà gbogbo àwọn ànábì yòókù ìjọ wọn lẹ́gẹ́ ànábì ní ànábì míì ní ìjọ rẹ̀ ìyẹn kan ní tiẹ̀ ẹlòmíyàn méjì ẹlòmíyàn mẹ́wàá ẹlòmíyàn ọgọ́rùn ẹgbẹ̀rún àbátàfẹ́ wa mọ̀ọ́mọ̀ kò ló ń kà ọlọ́run anabi sọ pé ẹyin mùsùlùmí tazawwaju àlùwàdúdà àlùwàlúdà. ẹyin mùsùlùmí ẹfẹ obìnrin akọfẹ wò lọrọ ẹni obìnrin tó ní ìfẹ ẹyin tó lè kéde wọn fẹ ìtòyè tìrẹ wò kọ wà lọ fẹfẹ túláàsì wọn láìkì ọmọ ọsẹ kéde ó ní tí wọ́n jẹ́ ti rúkúrà ní wọ́n rùn sí mi ó tún wá ń lọ tó lẹ́kùn lé wọn ọbẹ̀ parí tó ní bá kàtẹ́ ti nú máa ń bí mi ni wọ́n dẹ̀ tó sọ fún yẹn lọ́dẹ̀ fún ní ọbẹ̀ kú lérí ẹ̀ tó ṣe obìnrin tó. alùwàdúrúdà ẹ̀dẹ̀ tó fẹ́ yìí tẹ́ ẹni kó lè bí ma ìṣètò ti sẹ́yìn tán lé wọn fẹ́ wá gbọ́ kọ́mọ kan játa lójú méjèèjì ni ó ti játa darí ọ̀rẹ́sẹ̀ wá da fi ní borí ó sì gbọ́ pé ajáta rẹ̀ yíyan bàbá ọ̀lẹ́gbẹ́ ọmọ bíi mẹ́wàá ló ti dégé ní ó ti jù sáàtàn ó lọ abẹ́ bí láyé ó lọ lọ dégé ní tọ́ bóyá ó súnmọ́ bọ́wọ́ ọlọ́run dé bóyá ó súnmọ́ kó irú irun wọn lé káàkiri ọkẹ̀wé abó tí ẹ̀ mọ̀ pé ìdílé wọn wọ́n ti ní ò bímọ àbí wọn máa ń dílé wọn wọ́n wulẹ̀ dààmú ààrẹ èyí ilẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ẹrú èèyàn bẹ́ẹ̀ anabi nípa ẹni mo ká fèrè omi kó mọlẹ ó máa ma yá àwọn ọmọdé kìí àbá anabi nípa torí pé mi ànábì máa fi yíyan gàn gbẹ̀dà kíá sọlọ́wọ́ àbúkà yìí wọ́n sí. ní ìpìlú pọ̀ yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń bí ẹ̀ṣẹ̀kẹ́ ìpìlú alábẹ́ ìjọ rẹ̀ máa pọ̀ jù kò sí ìtọ́jú máa tó tiẹ̀. àsọdá kéèyàn léèyàn lẹ́yìn dáadáa àsọyẹ ọlọ́jà léèyàn lẹ́yìn ní tọ̀nà abàtà yìí ẹja máa pè é lábàtà gbogbo àwọn èkó náà ti gbọ́ yìí abàtà yìí yóò gùn nínú oṣù kan tí a fún mi lè rìn yóò sì fẹ̀ ní fífẹ̀ oṣù kan. àyàtò àyàtò àyàtò ojú ìsàmà. nínú tá a tó gbọdọ̀ gbọ́ yìí lára ẹ̀ ni pé àwọn cups àwọn cups tí yóò fi mu mi nínú àbàtà yìí torí pé ẹ̀ẹ́dẹ́gbẹ́nu bọ̀ ọ́ bíi màálù á kù bá a ṣe ń bu omi mu láyé ni. Ànábi wa ní àwọn cups yóò wá sọ̀rọ̀ àǹdíẹ̀ ibi táwọn kọ́ọ̀pù yìí máa kọ̀ dé kọ́ọ̀pù yìí máa kọ̀ dé òǹkà rẹ̀ gẹ́gẹ́ bí òǹkà ìràwọ̀ tí ń bẹ ní sánmà ni. torí pé ọ̀pọ̀ ọ̀gbọ̀n yìí kà torí pé wọ́n lè pa o ti rí ẹnìkan tó máa tó àti dára tó ń pa ìràwọ̀ sí ẹ̀sán rẹ̀ o ti yé olórí mathematics lóyún ọlọ́pẹ̀ abáfà àmọ́sán kọ̀mpútà yóò lè ta ó sì pọ̀ tó kì í wá ṣe púpọ̀ yẹn nìkan ni bíra àwọn sánmà ṣe máa ń wú yẹn o tí ẹ máa fẹ́ rí o bẹ́ẹ̀ náà ni kọ́ọ̀pù yẹn máa wù yẹn ó rí kó tó bá lọ ní ẹlòmíì nígbà míì tàbí tó bá fi kọ́ọ̀pù bomi kan báyìí ó sì bẹ́ẹ̀ lè jù kọ́ọ̀pù yẹn ò lè ṣe yẹ pẹ̀lú díìrì ni kò ní wọ̀ ọ́ ọba àgbọ̀mí síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo jáde láti inú kò ní wọ̀ ọ́ tó bá sì délé ẹlòmí báyìí tó bá gbé kọ́ọ̀bù jáde fún báyìí tó fi bomi fún ọ báyìí subhanallah subhanallah.